olúwa jọba ọlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fi di ara rẹ̀ ní àmùrè ó sì fi ìdí ayé sọlẹ̀ tí kò fi lè yí láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ sọlẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé ohùn wọn sókè ìsàn omi gbé ríru omi wọn sókè olúwa ni ológo ó ní ògo ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá a ní ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ sì yẹ ilé rẹ láé àti láéláé àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Ojúmọ́ Ire pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ̀ nìkejì àpòsù tẹlifíṣàn Orísun ibowó bàbá ìsìn àdúrà mi à ń lè bọ̀ lẹ́yìn ìjagunlabi ńlára wájú gbàgà lòṣìṣẹ́ méjì ó bára wájú ẹni tí ìkúnlẹ̀ rẹ̀ tó tò dúró ńlá bàbá ńlá ẹlòmíì JP Jerusalem presentable presenter ẹ má wọ rí mo ti máa padà lọ Jerusalem yẹn last last o ṣùgbọ́n ṣáàjẹ́ kí n sì máa jẹ́ Jerusalem presenter sílẹ̀ báyìí náà lórúkọ Jésù ayé wa ò ní bàjẹ́. ẹ wo mo ti máa ń sọ fún wa ní gbogbo ìgbà tẹ́ bá ti pàdé mi lórí ètò Ojúmọ́ Ire ní gbogbo ọjọ́ ìsinmi bí eléyìí ni mo ti máa ń ṣàlàyé fún wa ni mo ti ń jẹ́ kí n máa béèrè lọ́wọ́ wa ní gbogbo ìgbà yẹn wípé ṣẹ́yìn ti lọ lé báwo ni ilé ìjọsìn lónìí àbí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́ láti lọ nítorí pé àwọn ẹlòmíà ti lọ láti ìdajì bíi aago márùn-ún wọ́n á ti padà dé bíi aago mẹ́jọ àwọn yẹn ló ń jẹ àǹfààní ojúmọ́ ire tìwúrọ̀ yìí bákan náà làwọn ẹlòmíràn tí wọ́n lórí ọ̀fẹ́ láti wà ní ilé ìjọsìn tó jẹ́ wípé ibi iṣẹ́ wọn ni wọ́n wà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ètò ìlera àwọn tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn ètò aláàbò gbogbo àwọn náà ni wọ́n máa ń lórí ọ̀fẹ́ ẹ wo lónìí gbogbo kan sí ètò tòní inú yóò dùn sí ayọ̀ yóò kún nítorí pé mo ní àlejò pàtàkì nínú ilé lónìí ṣùgbọ́n kí n tó fi ojú àlejò wa hàn wá àkórí ohun tá a sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni mo pè ní àṣeyọrí àwọn wo gan ni wọ́n pè ní aláṣeyọrí bíbélì wípé eré ìje náà kì í ṣe fún àwọn ọ̀lẹ ó ní ṣùgbọ́n àwọn tó bá jagun ṣẹ́gun àwọn ni wọ́n ń gba adé àwọn yẹn ni a pè ní aláṣeyọrí kì í ṣe ẹni tó ń jà tó ń jà òun là ń fún ládè bí kò ṣe ẹni tó bá jagun ṣẹ́gun ó ní kí a máa sa eré ìje wa ká máa sa títí tí àwa yóò fi gbadé ẹ má gbàgbé nǹkan tí Paul apostoli sọ ó ní èmi ń nàgà ọwọ́ mi kò tí ì tẹ́ nígbà tó dá tó di aláṣeyọrí tó padà gbà á ó ní <laughs> òun ti rí gbà òun sì ti ṣe ohun gbogbo tó yẹ kóun ṣe òun sì fi ohun gbogbo sí abẹ́ àkóso nítorí ìdí èyí tá a wá ní aláṣeyọrí àwọn wo gan-an ni à ń pè ní aláṣeyọrí àwọn nǹkan wo ni àmúyẹ tó yẹ ká rí látọ̀dọ̀ àwọn aláṣeyọrí bí a bá ń pe ènìyàn kan ní aláṣeyọrí kí ni àwọn ohun tá a gbọ́dọ̀ rí nínú ayé rẹ̀ àwọn àpẹẹrẹ àti àwọn ìrírí wo ló gbọ́dọ̀ wà nínú ìran rẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí aláṣeyọrí máa ń gbé ìmẹ̀kàwé ìmẹ̀kàwé ẹ wo ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ̀ ní kejì fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé láàárọ̀ yìí tẹ́ ń wo wípé ta ni Ṣògorẹ́ni kejì gbé wá láàárọ̀ yìí mo tiẹ̀ ní láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè mí tẹ́ máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa wípé ẹ̀ ń gbádùn àwọn olórin àti àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo tí à ń gbé wá fún yín ipá ò ní kun ẹ̀yin náà orúkọ Jésù dẹ̀ ní di sọ̀rọ̀ òdì sí nínú ayé yín àlejò mi láàárọ̀ yìí èmi gan kí n tó pè wọ́n ojú ń tì mí I'm blushing tí wọ́n bá ń sọ wípé nípa ìṣe wọn ìwà wọn la ó fi mọ̀ wọ́n nípa èso wọn la ó fi dá wọn mọ̀ ní Áńtíókù nínú ìwé ìṣe àwọn àpọ́sítélì ni a ti pe àwọn ọmọ Jésù Kristi àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ láti pè wọ́n ní Kristẹni nítorí pé ìwà àti ìṣe wọn jọ ti Kristi ọjọ́ tí mo fi ojú mi kan ẹni tí mo gbé wá gẹ́gẹ́ bí àlejò sórí ètò Ojúmọ́ Ire láàárọ̀ yìí tẹlifíṣàn Orísun lọ ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú wọn nínú ìjọ yẹn ni a lọ ṣe àkàálẹ̀ ètò kan àti palẹ̀mọ́ àti ń lọ ṣùgbọ́n ohun yẹn ni mò ń gbọ́ láti ẹ̀yìn àti ẹ̀ wọnú ọkọ̀ ah ta ni ẹni yìí mi ìtútì àìtí gbé kámẹ́rà jáde a ní láti kọ pé ẹ jẹ́ ká tẹsẹ̀ dúró díẹ̀ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìwé ẹ́písódù yẹn sí Mósè ó ní ẹ jẹ́ kí n ra bọ́sẹ̀gbẹ́ kan kí n wo ìran ńlá yìí àà iná ń jó pápápápá òdẹ̀rùn iná yẹn dẹ̀ ń jó gidi ẹ jẹ́ kémi náà bọ́sẹ̀gbẹ́ kan kí n ra wò àà fúnra wa lánàá ó yá ó yá ẹ kó jáde ẹ kó jáde nítorí wípé iṣẹ́ ìránṣẹ́ yìí ní ìtumọ̀ tó ní agbára bí wọ́n bá ń pèèyàn ní olórin ẹ̀mí àwọn àmúyẹ tí a lè rí lára olórin ẹ̀mí yìí ni mo rí lára arábìnrin yìí lọ́jọ́ náà ta ni aláṣeyọrí yìí tí mo gbé wá láàárọ̀ yìí àwọn náà ni lady evangelist adéyínká aláṣeyọrí <laughs> ẹ bá mi fi orin kí àwọn ará ilé tó kọ́kọ́ wò yìí náà níbi tí mi ò rò pé mo lè dé. níbi ẹbí mi ò wọ̀ rí. níbi ìran mi ò dé rí o. ló ti ṣílẹ̀kùn àánú fún mi. bọ́lá ṣe ṣe nìyẹn èmi ọmọ yìí ni adéyínká aláṣeyọrí. wow adéyínká aláṣeyọrí lórúkọ gbogbo àwọn ará ilé àti àwọn òṣìṣẹ́ tó ń ti olórí wa ní tẹlifíṣàn Orísun la fi ń kí yín sórí ètò Ojúmọ́ Ire pẹ̀lú Ṣògo rẹ̀ kejì láàárọ̀ yìí ẹ káàárọ̀ máa ẹ káàárọ̀ sá ọ ẹ káàárọ̀ adúpẹ́ lọ́wọ́ <laughs> kí n torí wọn wọ́ wá sórí ètò lónìí olúwa o mo kọ̀wé kọ̀wé mo ṣe àtẹ̀jíṣẹ́ mo ní sísá ìjọ wo gan-an ni yóò jẹ́ ṣùgbọ́n ẹ ṣoríire láàárọ̀ yìí láti ní lady evangelist adéyínká aláṣeyọrí láàárọ̀ yìí káti ẹ̀jọ́ wa yànnàná kí ni wọ́n ń pè ní àṣeyọrí láàárọ̀ yìí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ma. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣẹwà ṣẹwà ṣẹwà ṣẹwà kú nìkan ṣọ́kù jẹpo. ọlọ́run jẹ ọlọ́run jẹ kúrò. ọkọ̀ ayé mú ẹwẹ́rẹ́ ní. ọkọ̀ fàájì. kí kọ́kọ́ béèrè láti bí ta ni adéyínká kí aláṣeyọrí tó wọnú ẹ̀. Eh, adéyínká jẹ́ ọmọ kékeré ọmọ kékeré tá a bí hmm. láti ọ̀dọ̀ bàbá àti màmá hmm. ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n wá pọ̀ tó di ẹbí tó wá bí èmi Adéyínká hmm. ọmọ láti ìdílé mẹ́rin èmi jẹ́ àkọ́bí mo dẹ̀ lábúrò mẹ́ta lẹ́yìn so èmi ni Adéyínká nọmà nọmà Adéyínká Adéyínká nọmà nọmà Adéyínká nọmà nọmà sọ pé Adéyínká àmọ̀tẹ́kùn ni. ẹ ó ti à mi tí mọ̀tẹ́kùn <laughs> bẹ́ẹ̀ ni. ẹ ti mọ̀tẹ́kùn. <laughs> ẹtí mọ̀tẹ́kùn ẹ bá wọlé tẹ́tẹ́ ẹkùn gan ó mm. kọjá kẹ́kẹ́ tó mọ̀tẹ́kùn lórí ẹ ṣáàjẹ káwa máa jagun lọ <laughs> ẹ̀yin máa fún ẹ fi jagun tí yín nínú ilé ibo ni ẹ ti kàwé àwọn ìrìnàjò yín ká tó di wípé. pọ́n o ó ṣe pàtàkì. kínní kan ó ní wípé gbogbo nǹkan lóbìnrin lè pín pẹ̀lú èèyàn láyé. kì í ṣe bíi tọkọ. yéè especially ẹ̀yin olórin ẹ̀mí mo kàn máa ń mm. wò yín ni torí ńgbà mi máa wà kókó sólórin ẹ̀mí ṣé dáàdì tí yín náà máa ń tẹ̀lé yín tẹ̀lé báyìí kan tẹ keyboard nàbí ipa wo làwọn ń kó nínú ìrìn àjò. Ah, ipa gidi ló kó àwọn ló wà ní behind everything hmm. tábà ní behind gbogbo nǹkan àwọn ni o. ìbúlẹ̀ ti bá àwọn pàdé gan. Ah, ilé wa ni wọ́n ṣeré wálé yín ni. wọ́n ṣeré wálé wa ilé tí àbí mọ́mì máa ń. àná ilé tí màámi àti bàámi gbà hmm. nígbà tá a kúrò lébùté mẹ́ta gbalé sí Bàrígà ilé tá a wá kó wá ilé ìyá bàbá tiẹ̀ ni so bí ọmọ láńlọ́ọ̀dù lòun lè wa. ẹ kó wa bọ́kọ yín ni. bẹ́ẹ̀ ni àwa kó wa bọ́kọ wa ni a sì mọ́ pọ́kọ wa nígbà tá a máa délé mo ṣáà pé ọkọ mi bíi ìṣẹ̀lẹ̀ ló ń lọ wọ́n pẹ́ ọ̀bọ yìí tó kọ̀ máa ń fẹsẹ̀ rìn yìí sí èsì máa la wá bọ́ ọlọ́run dẹ̀ pé hmm, kò síbi tọ́lọ́run ò sí sísítà mi mhm. ọlọ́run dẹ̀ ọlọ́run dẹ̀ gba ọkàn ẹ̀ fún mi ọlọ́run ọlọ́run fi ìfẹ́ mi sí lọ́kàn ó dẹ̀ fẹ́ràn mi gan. Ah, ó nífẹ̀ẹ́ yín gan. mi náà dẹ̀ fẹ́ràn ẹ̀ dà. gidi ah, mo fọ́ ọ. mi fi ṣeré o. ewu bó ti ṣe sọ mi o. báwo lẹ ṣe máa ń kó gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àti àwọn ọkùnrin tó wà níta ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí olórin ẹ̀mí láyé ta wà yáyé ti civilize go èèyàn gbúdọ̀ ní nǹkan lókè ní orí láti lè fi díù pẹ̀lú àwọn ọkùnrin àti àwọn obìnrin méjọ́lì hmm. àwọn èèyàn máa fẹ́ sọ pé ó nídìí láti ní ẹ̀mí mímọ́ bọ̀ kì í ṣe ẹ̀mí mímọ́ nìkan ó nídìí láti tún ní understanding láti fi bá wọn rà hmm. because tó o bá ní ọ̀dà tó bá bìlì pé ẹ̀mí mímọ́ nìkan ló fẹ́ ní tó o bá ní ọgbọ́n láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹlòmíì lè ti bẹ̀ mú ẹ wọ́n máa lọ gáàngì èèyàn wọ́n máa lọ hmm. ṣe gbá fẹ́yàn hmm. so èèyàn gbọ́dọ̀ ní ọpọlọ láti fi mọ bó ṣe máa bá ọkùnrin àti obìnrin lò báwo lèèyàn ṣe lè ṣe yẹn tó bá ti rí pé ọwọ́ nínà ìfẹ́ lélẹ̀ mú wa jẹ́ kó tètè mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ o ṣe ni mo ti lọ́kọ ò mo dẹ̀ tún ti bímọ kò dẹ̀ tún tọ́ gẹ́gẹ́ bí kristẹni láti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. orin ti sẹ ní gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dá ló wà lóde ara oníṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń ṣàgbèrè ó ló ń ṣẹ̀sọ́ kan tó ń ti ka lára ẹ̀ ni mm, mm. Ah, gbogbo nǹkan lọkùnrin tún lè gbà ẹyọ kan yẹn ọkùnrin oúnjẹ owó ọkùnrin ní ìgbónára. ara wọn wá ń gbóná látàrí. Ah! gbogbo nǹkan mo gbà tó bá fẹ́ kí ìyàwó mi ọba ti bà lọ́wọ́ ìṣẹ́jú kan má jẹ́ kú pẹ́ má pé kò má dìímú kú pẹ́ jẹ́ kú pẹ́. no normal. ah no ah no eh, touch not my anointed and do my prophet no harm ni ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ kẹ́ni àmì òróró tèmi <laughs> má sì ṣe ṣe àwọn wòlíì mi níbi mm. tá a máa ń sọ nípa àwọn aláṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ ni àwọn aláṣeyọrí máa ń dojúkọ kí ni àwọn. Hmm. tí ìrìn àjò ìjọba ọ̀run ò bá ti sí ń bẹ̀ a gbúdọ̀ máa tiraka láti débẹ̀ àti èmi àti yín ọlọ́run á fún wa ní àǹfààní láti jẹ́ alábàápín nínú ìjọba rẹ̀ hmm. àmín. ẹ ṣe púpọ̀ fọ́nfọ́n ní àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kàn sí yín ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín káàtó lọ zero eight zero two six ẹ farabalẹ̀ pé okay zero eight zero zero eight zero two six two six six zero six zero three two three two two three two three lẹ́ẹ̀kan sí. zero eight zero two six six zero three two two three ah adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé a pè yín wá sí orí ètò ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹnìkejì ẹ sì jẹ́ wa lórúkọ Jésù ipa ò ní kún yín ohun tí àwọn èèyàn rí lẹ́nu ayé yín tó ń wù wọ́n nínú ọlọ́run sí lórúkọ jésù sátánì ò ní gbà lọ́wọ́ yín ẹ̀mí mímọ́ tó ń tọ́ yín kò ní padà lẹ́yìn yín bíbélì wípé ó ní ẹni tó dúró ó ní kó kíyè sára kó má bàa ṣubú ẹ̀mí ìkẹ́ àsàrà tòótọ́ ẹ̀mí ìkóra ẹni ní ìjánu ọlọ́run máa gbé wọ̀ yín samuel thirty eight ó ní bí olúwa ti ga tó ní olójúbọ onírẹ̀lẹ̀ ó ní ṣùgbọ́n àwọn agbéraga ló ń wò ní òkèrè ẹ̀mí ìgbéraga tó máa ń jẹ́ kí ọlọ́run jìnnà síyàn kò ní wọnú yín ẹ wo ẹ ṣé púpọ̀ ẹ wo ẹ jẹ́ kí wọ́n máa fi eléyìí kí n máa fi ṣe lọ lórí ètò ojúmọ́ lówùúrọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ tí ẹ darapọ̀ pẹ̀lú wa láti bá wa wo ètò títòní bó bá yẹ jẹ́ pé ẹ̀yin wá ní eh, ohun tí wọ́n ń pè ní ah, ìpolówó ọjà tàbí ẹ fẹ́ kàn sí wa ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nísàlẹ̀ mú máwòrán yín yìí òun náà ni ẹ máa kàn sí lórí tẹlifíṣàn Orísun a ó gbé a ó sì bá yín sọ̀rọ̀ lọ́gán lórúkọ gbogbo àwọn tí a jọ fọwọ́pawọ́pọ̀ tí a jọ mú ètò tòní wá síwájú yín lónìí Jùwọ́n Ọlátúndé òun ni ó jẹ́ ayàwòrán nígbà tí olùrànlọ́wọ́ ajàwòrán jẹ́ Tifẹ́ Tanímọ̀mọ́ ẹni tó wà nínú ilé tó ń bá mi sùn síwájú sùn sẹ́yìn òun náà ní Fẹ́mi Ayénumẹ́lọ Francis Sehu òun ló gba ohùn mi sílẹ̀ Bọ́lá Kalẹ́ ló ṣe òfin tuntun rẹ̀ Bọ́lájí ìyẹn BJ ní ọlọ́wọ́ òge tó máa ń bá wa ge ẹ jẹ́ kí n máa lọ sí òde ẹ̀rọ àmọ́ kí n máa lọ sí ilé kí n máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbóró Olódùmarè ṣògo rẹni kejì lórí Instagram ṣògo rẹni kejì lórí Facebook ṣògo rẹni kejì òǹlà lára gbàyídá tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ nílé wa